gómìnà tuntun jẹ lọ́sùn Látìndé Mádébá ní eré ni gómìnà ń ṣe ó ní kò lè yọ òun nípò lẹ́yìn tí ilé-ẹjọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ti fìdí ìjọba gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tuntun Adémọ́lá Adélékè múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà náà ti wá kéde ìyànsípò ìyálọ́jà tuntun ìyẹn arábìnrin Oyèbọ́dé Adérónkẹ́ Mary fún ìpínlẹ̀ Ọ̀ṣun ọjọ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ inú ọ̀sẹ̀ tó kọjá ni a gbọ́ wípé gómìnà ọ̀hún fòǹtẹ̀lù orúkọ ìyálọ́jà tuntun náà oyèbọ̀dé adéròǹkẹ́ mary gẹ́gẹ́ bí ìyálọ́jà tuntun fún ìpínlẹ̀ ọ̀ṣun. arábìnrin àwáwù asíndẹ́mádé òun ni ìyálọ́jà tí gómìnà àná nípínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá yàn sípò náà ìyẹn olórí àwọn ọlọ́jà lásìkò ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀làwálé rasheed tó jẹ́ agbẹnusọ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lásìkò yìí jẹ́ ká mọ̀ wípé ìyálọ́jà gbogbogbò ìpínlẹ̀ ọ̀ṣun jẹ́ akíkanjú olórí àwọn ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀ṣun. gómìnà adémọlá adélèké sọ pé obìnrin takuntakun ni ìyálọ́jà tuntun náà nítorí ipa ribiribi tó ti kó nínú ìdàgbàsókè ètò káràkátà ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀ṣun. màmá wàhù asíndẹ̀mádé ìpínlẹ̀ ọ̀ṣun tó wà nípò náà lásìkò yìí tí gómìnà adeleke ti kéde ìyànsípò oyèbọ̀dé adérónkẹ́ mary fìdípò rẹ̀ ó ti fèsì sí ìpinnu ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun pé kò sí ẹni tó lè yọ òun nípò ẹgbẹ́ tó jẹ́ wípé òun lòun dá sílẹ̀ nítorí kò sí lábẹ́ ẹ̀ka ìjọba àwáwù sọ pé ìpinnu ìjọba gómìnà adeleke kò mú òun rárá nítorí ara wọn ni wọ́n lè yọ kì í ṣe òun àfi tí wọ́n bá tún yọ ìyálọ́jà general ẹgbẹ́ PDP tí wọ́n yàn fúnra wọn síbẹ̀ ó lóun ni ìyálọ́jà gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí Oyèbọ̀dé Adérónkẹ́ Mary tíjọba gómìnà Adeleke yàn jẹ́ ìyálọ́jà general ẹgbẹ́ PDP àsìdẹ̀mádé sọ pé tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bá kọ̀ láti bá àwọn ṣe ó ní kò sí wàhálà nítorí ìjọba àpapọ̀ wà níbẹ̀ láti bá ṣe ìyálọ́jà wàhù sọ pé kò sì pé àsìkò báyìí ni ó gbọ́dọ̀ lò nípò òye tí òun jẹ ó ní ìjọba kò lè yọ ìyálọ́jà nítorí kì í ṣe ẹ̀ka iléeṣẹ́ ìjọba àti pé òun lòun bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọlọ́jà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀.